ẹ bá fẹ́ pè mí kó ṣe sùúrù. now kókó yẹn pé ẹni yòówù tó bá ti gbọ́wọ́ ọ̀tọ̀ rí kọ̀ ó ti kúrò nínú ìsìláàmù àwọn àfáà nínú súnà ni wọ́n sọ lọ gúgù fún un fatiwa alágínà dáímà lọ gúgù fún kó kàn béèrè pé halitẹ̀sù usọ̀láta khalifa ahalitijaniya tàbí kọdìríya tàbí kó sọ pé halitẹ̀sù usọ̀láta khalifa mankana alatọ̀rí kọtìtìjaniya awlikọdìríya ọba ń bẹ̀. wà bá níbẹ̀ so wọ́n ṣe fásiwá yẹ èmi náà go through rẹ̀ pẹ̀lú màlúmọ́ọ̀tì tí mo mọ̀ nípa àwọn Tìjàníyà àmúrí pé ah, lódodo ohun tó bá fi lè mú yàn gbọ́wọ́ bí ìgbà tíyàn ló ń gba ẹ̀sìn míì ni pẹ̀lú Islam ó ti gbẹ̀sìn míì pẹ̀lú Islam nìyẹn bí yẹn bá sọ pé òun gbọ́wọ́ ó ti gba ẹ̀sìn míì pẹ̀lú ìsìláàmù nìyẹn kò rújú rárá àpèjúwe ẹni tó gbọ́wọ́ tọ̀ríkọ̀ tìjàníyà tàbí kọ̀dìríyà tó lè yé yín dáadáa ó ní àpèjúwe ẹni tó ń sọ pé mùsùlùmí lòun òun tó jẹ́ nàṣọ́ra tàbí òun jẹ́ mùsùlùmí òun tó jẹ́ yẹ̀wúdí. ìsáàdà kò fọwọ́ mú islam tàbí kó o dó ti orí burúkú tìjàníyà kọ̀dìríyà ńkò ìtọ́ba ti wọ̀ ń bẹ̀ o ní freedom nílé ayé ọkàn ní freedom lọ́run ni. so gbogbo tí a bàbá mẹ́rẹ̀ẹ̀rin tí mo kà mo ti dá kan padà ń bẹ̀ mẹ́ta tó sẹ́kù máa fi hàn yìí tàríkù dáwà ilallah bainal ams wal yawm al-islam fi Nigeria, àdínú ànàsíhà ìkẹrin tí mo ti dá padà tí mo ní mo yá o ní al-islam wàtàkọ̀ọ́lídú al-jahiliya pàápàá jùlọ síra al-islam wàtàkọ̀ọ́lídú al-jahiliya yẹn mo rí lè farabalẹ̀ ká láti fi mọ irú ròrí wo ní bẹ fún bàbá yìí mo sì rí i pé kò sí ibì kankan tí mo lè rí tọ́ka sí tí n fi sọ pé ah, eh, wọ́n sún jóná o tàbí wọ́n ti gun gèrè kọjá ewé o ok mo sì fi ọ̀rọ̀ síbẹ̀ báyẹn pé ẹ jẹ́ ká ṣí wọn máa ra àwọn tá a lè máa tọrọ àforíjì fún tá a sì máa sọ pé kọ́lọ́wọ́n bá kó tún ẹ̀yìn wọn ṣe káwọn ọmọ wọn náà kí wọ́n sì gbìyànjú láti tún ẹ̀yìn wọn ṣe. mo dẹ̀ ń dìbọ́ǹkì ọ̀rọ̀ tí sheikh habibu sọ nípa bí bàbá yìí ṣe lọ síbi sàréè mo ní kò ṣeé gbára lé nítorí pé mo mọ sheikh habib wulẹ̀ tán bá wulẹ̀ mú àyà kùránì wá ni wọ́n fi tù tí wọ́n bá mú àdíìsì wá fálisáfà ni wọ́n fi tú tí ó fi máa tako manihaju alusunna wàlìjàmáà ok tí ó fi máa tako ìsìláàmù so ẹni tó ti wà màrúfù bẹ́ẹ̀ tàwílátì àlìfáàsídá tó wa wá mú ìró kan wá ìró yẹn kò ní ṣe é gbára lé fún wa ká má bàa jẹ̀bi ló jẹ́ kí n ṣe tẹ́búríyà fún bàbá lórí ìtàn yẹn but unfortunately ní àná àfáàsáìdù ṣítù wọn ò fi mí lọ́rùn sílẹ̀ èmi ò tẹ́ mọ̀ kí wọ́n ti ṣe prógáàmù kan tẹ́ pè ní àkíyèsí fún ṣé kàbúrò yìí máa lórí ọ̀rọ̀ sheik adama mi ò mà àárọ̀ ẹ̀mọ́ tó tún come across yẹn but fídíò tí wọ́n lò nú prógámù wọn yẹn wọ́n wá sẹ́ǹdì ẹ̀ sí mi ní alẹ́ èmi àti àáfàá a for more than one hour lórí fóònù tí mo sátún sọ wípé wọ́n ní ṣé mo ti wo fídíò yẹn mo ní mi ò tí wò wọ́n ní ṣé àfa ẹ̀sìn wa lámọ̀ pé ṣé ádámọ̀ báyìí ni àbíbò torí pé ọ̀rọ̀ tí mo sọ ohun mo ní ẹ wá gbogbo àfa lè má níbi tó kù sí àrètí káfa kan jẹ́ ọmọ làyíkà àrètí káfa kan jẹ́ ọmọ làyíkà ibi tá a bá kù sí a àforíjì àwa bá gbẹ̀yìn rẹ̀ a ṣe kì í sáà la fẹ́ tẹ̀lé. Allah àti òjíṣẹ́ la fẹ́ tẹ̀lé ok èmi àti wọn ṣàjọ sọ ọ̀rọ̀ yìí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ more than one hour ní alẹ́ pátápátá mo wá padà wá wo fídíò yẹn mo wá wò mo wá. Wa wọ́n á gbọ́ nǹkan tí ń ṣe mí ní kàyéfì ń bẹ̀ tó ń ṣe mí ní kàyéfì nínú nǹkan tí mo gbọ́ ń bẹ̀ bóyá kí n plé rẹ̀ kẹ́yìn náà gbọ́ bóyá kí n plé rẹ̀ kẹ́yìn náà gbọ́ kì í ṣe ṣé kàbíìbù ló ń sọ̀rọ̀ bàbá gangan fúnra ara wọn ni wọ́n ń sọ̀rọ̀ o bàbá gangan fúnra ara wọn ni wọ́n ń sọ̀rọ̀ ń bẹ̀ ìyẹn jágbọ́n nǹkan tí wọ́n sọ. sùn wájú díẹ̀. ẹ máa gbọ́ òun. ṣé ń gbọ́ wọ́n ní ṣé abdulkadiri ó ní èèyàn púpọ̀ lábẹ́ wọ́n ní èèyàn kọ̀ọ̀kan tí ń bẹ lábẹ́ ṣé abdulkadiri ó tó ànẹ́bí ọlọ́run àwọn bani israẹla ṣé ṣẹ́gbọ́ ṣèkà ádámà ń sọ pé bàbá tó bí àwọn oníwírìdì kọ̀dìrí ni ọ̀dọ̀ wọn làwọn ti kọ́ ẹ̀kọ́ àlùkùránì ẹ máa gbọ́ ẹgbẹ́ tó kọ́kọ́ fún wọn lọ́wọ́ ọkọ̀ dìríyà àfáàjẹ kan wọ̀tẹ́bà ṣẹ́ǹgbọ́n. ẹ wò mo rò pé a ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Sheikh Adam direct wọ́n ní àwọn kí ó lọ́dọ̀ bàbá àwọn nípìnlẹ̀ wọ́n wá ń dákọ̀ àwọn àfáà tí wọ́n tún kí ó lọ́dọ̀ wọn lọ́tún lọ́sì nígbà tí wọ́n sọ yẹn tán wọ́n làwọn parí tó ó sọ́dọ̀ nìkan. wọ́n bẹ̀rẹ̀ sí ní máa gba ọwọ́ tọ̀ríkọ̀ wọ́n ọwọ́ tọ̀ríkọ̀ ní ọ̀dọ̀ oríṣiríṣi àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní máa dárúkọ èmi ò ní máa dákọ̀ gbogbo àwọn ọkọ jẹ́gẹ́jẹ́gẹ́ wọn wọ́n dákọ̀ àwọn ọkọ àwọn àfáà yẹn àwọn àfáà tí wọ́n kó bá wọn yẹn wọ́n dákọ̀ ẹ̀ so wọn ò tún wá fi mọ <laughs> wọn ò fi mọ lórí tọ̀rí eh, kọ̀dìríyà tí bàbá wọn ń ṣe wọ́n gba ti kọ̀dìríyà wọ́n gba ti tìjàníyà wọ́n gba ti jùnàìdíyà wọ́n gba ti wọ́n sàn dákọ̀ ẹ bá ti ń gbọ́ yàyàyà tí wọ́n dákọ̀ gbogbo ohun tí wọ́n láwọn gbà nù tó sì jà sí pé ọ̀kan nínú àwọn ọ̀nà yẹn ọ̀kan nínú àwọn ọ̀nà yẹn iṣẹ́ iná ni kámọ́tì sọ combination rẹ̀ kámọ́tì sọ àpapọ̀ rẹ̀ pé kọ̀dìríyá tìjàníyá sùnùsíyá jùnàìdíyá nàkìsàmbàdíyá gẹ́gẹ́ bí wọ́n ṣe kà á léhùn ah this is na sorry case o this is sorry case. No compromise. No, no compromise. Bàbá ò sọ jáde nínú àwọn tíra yìí pé àwọn jẹ́ olùgbọ́wọ́. Okay? ọ̀rọ̀ tí a sì play yìí kìí ṣe ọ̀rọ̀ ẹnu Sheikh Habib ọ̀rọ̀ ẹnu Sheikh Adama ni nígbà tí wọ́n bẹ láyé ni wọ́n ṣe prógráàmù tí wọ́n rìkọ́dù ẹ̀ sílẹ̀ àwọn nìyí o ẹ wò ó àwọn nìyí o méjì gan ni wọ́n sẹ́ndì sí mi o méjì ni o méjì fídíò burúkú báwọn so ọ̀kan tún lè ṣùgbọ́n ibi tí ó wà important sí mi jù lọ tí mo fẹ́ ti gbá wọn mú tí mo fẹ́ ti gbá wọn mú ní ibi tí bàbá ti ń kéde pé ok nǹkan méjì ló ṣẹlẹ̀ ńbẹ̀ ó yá nu fídíò alákọ̀ọ́kọ́ yẹn eléyìí tí mo ní tí mo fi hàn ní ìsinmi ò plé hùn ibẹ̀ ni wọ́n ti ń sọ wípé ìtaba wà nílùú kan tẹ́ máa ń ṣe àbúrò máa ń ṣe ànífíyà ńbẹ̀ mọ́sáàbù àbọ̀ ànífá kátẹ̀lé tẹ́ máa ń ṣe mọ́sáàbù máa ńbẹ̀ kátẹ̀lé tẹ́ máa ń ṣe ti amadu ńbẹ̀ kátẹ̀lé bó bá ti jẹ́ pé tìjàníyà náà ni wọ́n bá ń ṣe ń bẹ̀ ká tẹ̀lé à ìpèpè síbi bídíà nìyẹn náà ìpèpè síbi bídíà nìyẹn bíyàn bá jó ní bídíà tí ò bá pèpè síbẹ̀ orí ibú rẹ̀ ọmọ simple orí ibú rẹ̀ ọmọ simple tó bá ti di pé èèyàn pèpè síbẹ̀ ó ti wà complex nìyẹn. èmi ò lè ru ẹrù ẹlẹ́rù kí n bá gbàgbé orí ara tèmi náà ọ̀rọ̀ tí ò ní tàbí ṣùgbọ́n nú nínú ni pé tọ́ ọ bá ti gbọ́wọ́ tọ̀ rí kọ̀ o ti kú sínú ẹ̀sìn míì tọ́ ọ bá ti gbọ́wọ́ tọ̀ rí kọ̀ o tọ́ ọ bá ti lè bá sùn fi wọ wípé ọ gbọ́wọ́ o ti kú sínú ẹ̀sìn míì. ní tí bàbá kọ sínú tírà pé sufi ìlìmí ẹ̀rí pé ní parí ọ̀rọ̀ wọn náà wọ́n sọ ń bẹ̀ wípé àwọn kan jókòó tì kán máa ṣe ṣe oṣù tẹ̀ láwọn lẹ́yìn nítorí ọlọ́mọ kéwú táwọn jókòó tì káwọn nǹkan ọmọ ní kéwú ṣùgbọ́n wọ́n fi rinlẹ̀ wípé àwọn gbọ́wọ́ ọwọ́ yẹn pọ̀ gan-an àbá ìtira yìí o wọ́n làwọn gbọ́wọ́ ọwọ́ pọ̀ wọ́n gbà káàkiri ayé ọwọ́ yẹn pọ̀ ẹ gbọ́ stand mi not orí bàbá wù stand mi lórí ọ̀rọ̀ sufi ni pé àwọn tó ṣe sufi nípìlẹ̀ tí wọn ò ṣe níṣe ẹ̀sìn míì tí wọ́n ṣe níṣe pé à ń wọ aṣọ kan la fi ń jẹ́ orúkọ rẹ̀ irú wọn ni ṣé Abdulkadir Jelani wà ok but unfortunately ngbà tí Sheikh Abdulkadir Jelani kù láyé tán àwọn èèyàn wọ́n lo orúkọ wọn láti fi dá tọ̀ríkọ̀ yẹn sí tọ̀ríkọ̀ sílẹ̀ wọ́n lo orúkọ wọn láti fi dá tọ̀ríkọ̀ sílẹ̀. Si èyí èyí ni àwọn àáfàá ṣe bàrọ́ àzímọ̀ fún Sheikh Abdulkadir Jelani ló fi já sí pé tẹ́ ẹ bá ń gbọ́ ọkọ bàbá nínú tírà súnà bíi fatawa ibùnú tẹ̀yìmíyà wọ́n á dá ọkọ̀ wọn á sọ pé kọ́lọ́ wọn bá kó kẹwọn torí pé bàbá ò mọ nǹkan kan nípa tọ̀ríkọ̀ tí wọ́n dálẹ̀ lórí orúkọ wọn àpèjúwe ti bàbá yẹn dà gẹ́gẹ́ bí àpèjúwe Isa ọmọ Mariam aleyhisalam tó sin lọ́run láyé àmọ́ tọ́lọ́ ń gbé lọ tọ́lọ́ ń gbé lọ sí òkè sámọ̀ táwọn èèyàn wá fi ókọ ẹ̀dá nǹkan míì lẹ̀. but àwọn yòókù wọn wọn ò ní àfọ̀mọ́ lọ́dọ̀ àwọn àfáàsùn náà pàápàá jùlọ Sheikh Ahmada Tijani ohun tó dálẹ̀ làwọn èèyàn ń ṣe òun fúnra ẹ̀ ló dátọ̀rí ikọ̀ lẹ̀ Abdulkadir Jilani kò dátọ̀rí ikọ̀ sílẹ̀ ṣé wàá Ahmada Tijani òun dátọ̀rí ikọ̀ sílẹ̀ so àbíkọ́dé jèlání kò dẹ́sìn mí ilẹ̀ pẹ̀lú islam but sheikh amanda tijani ó dẹ́sìn mí ilẹ̀ pẹ̀lú islam eh, sheikh amanda tijani ó dẹ́sìn mí ilẹ̀ pẹ̀lú islamu ẹ̀sìn míì tó ń dálẹ̀ pẹ̀lú islamu yìí ni sheikh adamu sọ pé àwọn gbọ́wọ́ yìí náà ń gbà káàkiri náà ń gbà káàkiri yìí wọn tún wá fi mọ lórí ẹ̀sìn míì tí sheikh amanda tijani dálẹ̀ àwọn ẹ̀sìn míì jùnà ìdíyà sanusiya kankan gbogbo ẹ̀ náà wọ́n sàkómọ́ra wọn ah, eléyìí ga o èyí ga o nítorí náà nígbà tí bàbá ti fẹnu ara wọn sọ pé onísùfì tọ̀rí kọ̀ làwọn onísùfì tọ̀rí kọ̀ kì ṣe pé wọ́n jẹ́ sùfì mùjárádù sùfì mùjárádù ni ẹni tí ò fi sùfì dẹ́sìn ilẹ̀ bígbà tá a máa ń pèèyàn ní àfa àlàǹkárá àfọ òní gíní àfọ òní léèsì bẹ́ẹ̀ náà ni tá a máa pèèyàn ní onísùfì níjọ́un nípìlẹ̀ kò ní í ṣe pẹ̀lú à ń gbọ́wọ́ ṣùgbọ́n létà àdánwò ó wọlé eléyìí tí ṣèkádàmọ̀ gan tọ́ka sínú ìwé wọn ṣe ń pè ní sufi amali àti sufi falisafi àdánwò padà wọlé sára orúkọ yẹn látọ̀dọ̀ àwọn tí wọ́n kóra wọn síbẹ̀. ẹ̀ ń bá ti wá farakín àdánwò yẹn pẹ̀lú àwọn àdì ọkàn tó ti tí wọ́n ti kó sínú ẹ̀ ìdájọ́ àwọn àfáà ni pé ẹni yòówù tó bá rí bẹ́ẹ̀ àní kírun lẹ́yìn rẹ̀ tọ́rọ̀ bá sì ti le débi pé àlè kírun lẹ́yìn èèyàn ohun tí wọ́n ń sọ fún tọ̀ ni ohun tí wọ́n ń sọ nípa tọ̀ ni pé kì ṣe mùsùlùmí ohun tí wọ́n ń sọ nù tó ti di pé wọ́n ní àlè lẹ́yìn rẹ̀ o ṣebí àwọn àfa àgbà pé a lè mánéjì mùpútẹ́dì tó jẹ́ mufasik mùpútẹ́dì tó jẹ́ mufasik oní bídíà tó ti bídíà rẹ̀ gbé kó nu ẹ̀sìn wọn là lè mánéjì ẹ̀ ṣùgbọ́n wọn là lè mánéjì mùpútẹ́dì tó jẹ́ kíni tó jẹ́ mukafir mùpútẹ́dì tí bídíà ti wọ ohun tí ń sọ ní di tí gbìyànjú kù nínú ìsìláàmù nítorí náà èmi gẹ́gẹ́ bí ẹnìkan o bí bàbá ṣe kéde ara wọn látẹnu ara wọn yìí tí èsì gá sí wípé àfa Saidi ló ṣe fídíò yìí fún ara rẹ̀ fídíò táwọn ní nǹkan lójú ayé bàbá tí wọ́n rìkọ́ọ̀dù nípa wọn ni tí bàbá ti pera wọn ní onítọ̀rí kọ̀ ẹ̀yin náà fi ti ara yín gbọ́ tẹ́ ẹ̀ bá gbọ́ yé ẹ̀tún lọ tún gbọ́ wọ́n ti bá wọn tún pósìtì ẹ̀ ẹ̀ lọ tún gbọ́ òkè <laughs> eléyìí sọ pé because of return money well ohun tó bá wù ọ́ ló lè sọ káfá Saidi ó bọ́ ọ̀tà tó sọ pé nítorí ọ̀rọ̀ owó. ló mú mi sọ tí mo ń sọ yìí kó bọ́ ta kó bọ́ ta tó bá já sí pé nítorí ọ̀rọ̀ owó kan tó lè tún sọ ní ìsìn kó bọ́ ta kó sọ fáyé èmi àti àfa Saidi kìí ṣe pé àpálì ọ̀rọ̀ ẹ̀sìn ló dà pọ̀ ok ojú ọ̀rọ̀ la ojú ọ̀rọ̀ la rí bàbá fẹnu ara wọn sọ pé onítọ̀ríkọ̀ làwọn tọ̀ríkọ̀ tí wọ́n gbà kò mọ ní márùn-ún àgbà tó ń gbà ni wọ́n tó ń gbà á wọn kàn ráàyè kán máa ṣe ṣewu ṣehu láéláé làlá ọ̀tẹ̀lé wọn ní. bàbá ń sọ pé ọ̀rọ̀ return of money mo gbowó lọ́wọ́ rẹ ni à ń sọ̀rọ̀ ẹ̀sìn à ń sọ̀rọ̀ òdodo òní return of money ṣé gbogbo ń tá a sọ́ọ̀lẹ̀ nísìn ọ̀rọ̀ return of money ni ìwọ rí mú bẹ́ẹ̀. àbí nítorí fẹ́ fi yé wa ni wípé bí bàbá ti pera wọn ló ń tọ̀rí kọ́ yìí ara ẹ̀sìn wa ni tọ̀rí kọ́ anyway ọ wà ní free word wọn tó bá wù ọ ló lè sọ wọn tó wù èmi lèmi náà ń sọ yìí àmọ́ mọ̀ kóńkóń tá a bá sọ á déwájú àlọ́ ò á jábọ̀ fún so bàbá ti júwe irú yàn tí wọ́n jẹ́ bàbá rí kanú tíra tẹ́mi kà nípa wọn àwọn fún ara wọn ní bàbá sọ̀rọ̀ yìí àti gbọ́ so gbogbo ẹni tó sì mọ èmi wọ́n mọ̀ wípé látànà tó fi dòní èmi kì í bá onítọ̀rí kọ̀ ṣe kò lè wá dórí bàbá kí n wá ní ti bàbá ní àyàfi nínú rárá àbòsínú so èmi àti bàbá àjọdá nǹkan kan pàmò láti àsìkò yìí lọ wọ́n ti pera wọn lóńsú fí wọ́n ti pera wọn wọ́n ti pera wọn ní onísúfì tọ̀rí kọ̀ wọ́n ti pera wọn ní onísúfì tọ̀rí kọ̀ wọ́n gba ọwọ́ lágbàtúngbà ọwọ́ tìjàníyà àgbàtúngbà ọwọ́ kọ̀dìríyà àgbàtúngbà wọ́n tún wá gba àwọn ọwọ́ míì rẹpẹtẹ kò sí bá fẹ́ kó ọwọ́ ń dà sí o kò sí kó dà sálẹ̀jà náà o àwọn ọwọ́ yẹn táwọn èèyàn ń gbà lójú ọ̀nà súfì kò sí kó dà sálẹ̀jà náà o ọwọ́ ọ̀nà ni o ọwọ́ ọ̀nà ni o wá rántí ọ̀rọ̀ tí mo fi bẹ̀rẹ̀ pé fásiwá làwa ń ṣe àwòsí kọ̀dọ̀ ó ti yọ èmi ò pé ṣé wo ádámà ní nǹkan kankan ojú ọ̀nà tí wọ́n láwọn tọ̀ ìdájọ́ tí ń bẹ lórí rẹ̀ nínú ìsìláàmù lèmi sọ èmi ẹlẹ́ẹ̀kejì ni wípé látàsìkò yìí lọ kò sí nǹkan kan tí mo fẹ́ dìfẹ́ǹdì lọ́dọ̀ lórí ọ̀rọ̀ ṣèkà ádámàmà nígbà tí wọ́n ti jẹ́ kí n mọ̀ pé onítọ̀ríkọ̀ ni àwọn jẹ́ o tí wọ́n ti láwọn jẹ́ onítọ̀ríkọ̀ ẹ̀já gbọ́n tẹ́nifẹ́ wí náà. Wa alaikum salaam.